ọ̀kàrẹ́ ilé Ifẹ̀ ajé ọjà Ifẹ̀ èrò kárẹ́ ilé Ifẹ̀ èrò kárẹ́ ilé Ifẹ̀ èrò kárẹ́ ilé Ifẹ̀ ajé ọjà Ifẹ̀ èrò kárẹ́ ilé Ifẹ̀ olórí. olórí naomi ṣílẹ̀kùn ọlà olúwa ṣèyí ó di olórí ọba wa tí gbogbo wa ń fẹ́ ẹni pàtàkì ẹni ọlọ́lá tó fẹ́ràn gbogbo òlú ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀jájáde second ó di olórí ẹ̀ lẹ́yìn mo bu omi sí ẹ bù lẹ́ẹ̀kejì mo bù lẹ́ẹ̀kẹta ẹsẹ̀ tó gbé wọnú ilé wa náà ilé náà ò ní túká ọba wa túbọ̀ máa mọ̀ ọ́ ṣe wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbíró ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí lọ́lá gbogbo àwọn tó tẹ̀lé ìfẹ̀dó àmín.